إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار على قول صلى الله عليه وسلم سبحانه وتعالى ọba àkọ́kọ́ tí kò ní ìbẹ̀rẹ̀ òun náà sì ni ọba ìgbẹ̀yìn tí ò dópin ayé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kama yanbaghi bi jalali wajhihi wa 'azimi sultanihi ẹjẹ́ bó ti tọ́ sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní gbígbọ̀ngbọ̀n ojú ọlọ́run ọba àti ní títóbi agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mo jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa fún ní ìjọsìn láti máa sìn lódodo àyàfi ọlọ́run ọba Allah subhanahu wa nìkan òsìjẹ́rì pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ẹwú ọlọ́run bá òjíṣẹ́ ọlọ́run bá ní ìkẹ́ ọlọ́run bá ọlọ́run bá àtúrà jẹjẹ táyìn tí ò ní dúró nígbà kọ̀ọ̀kan kò máa bá aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi kó bá wọn ara lé àtàwọn sàhábà ẹ̀ àjọmọlẹ́yà nàbí sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí ó ma wá lẹ́yìn wa lórí ìlànà yìí títí ọjọ́ gbẹ̀dà qiyama ikhwata kiram eré tí àwọn fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní alẹ́ ọjọ́ òní tí ṣe alẹ́ alẹ́ alárúbá òun náà ni alfiqhul muyassaru fi da'i al-kitabi wa sunnah alfiqhul muyassaru fi da'i al-kitabi wa sunnah ìmọ̀ fíkì eléyìí tí wọ́n ṣe ní rọrùn ìmọ̀ bá ti sin lọ́wọ́ bá subhanahu wa ta'ala pẹ̀lú eríkèríkè ara wa tí wọ́n sọ di rọrùn tí wọ́n dẹ̀ kó jọ látinú tírà Ọlọ́run Ọba al-Qur'an al-Karim àti sunna tànàbí sallallahu alayhi wa alihi wa sallam na'am a wà ní abẹ́ kìtàbù tọ́hárọ̀ ọgbà ọ̀rọ̀ tí ó ń kọ́ nípa ìmára nínú ìsìn Islam. Islam àwọn ẹ̀kọ́ tí ó ní bá ṣe pẹ̀lú ìmára lábẹ́ ilé ìbáyìí a wà ní al-mas'alatul khamisah ìdájọ́ ẹlẹ́ẹ̀karùn-ún حكم الماء المستعمل في الطهارة حكم الماء المستعمل في الطهارة ìdájọ́ ẹlẹ́ẹ̀karùn-ún yìí nǹkan ó fẹ́ kọ́ wa òun náà ni ìdájọ́ omi àlòkù almaul musta'mal òun náà ni omi àlòkù ìdájọ́ lílomi bẹ́ẹ̀ ìtọ́hárọ níbi ìmára ṣíṣe ǹjẹ́ a lè lo omi àlòkù láti fi ṣe mára bí tí ó bá ṣẹlẹ̀ wípé omi tí a rí láti fi ṣèmára omi tí wọ́n ti lò kù ni ìjẹ́rú omi bẹ́ẹ̀ ṣíṣẹ́ rí àgbà wa láàyè láti fi omi bẹ́ẹ̀ ṣèmára almaul musta'madu fi tahara wọ́n ní omi àlòkù níbi ìmára ṣíṣe kalma'il munfasili an a'dha'i mutawaddi'i wal mugtasili gẹ́gẹ́ bí omi tí ó ń jábọ́ lára ẹni tó ń sàlùwàlá ẹni tó ń sàlùwàlá omi tó fi ń fọ ara ẹ̀ omi yẹn ẹ mọ̀ yóò máa jábọ́ omi yẹn ó máa dà sílẹ̀ irú omi bẹ́ẹ̀ ẹ pé wọ́n ti lò wọ́n ti fomi yẹn wọ́n ti fi sàlùwàlá so omi yẹn al-ma'ul nìyẹn والمغتسل كالماء المنفصل عن أعضاء المتوضئ والمغتسل wọ́n ní gẹ́gẹ́ bí omi tí <clears throat> gẹ́gẹ́ bí omi tí ó ń dà tó sì ń jábọ́ láti bí àwọn oríkèé ẹni tí ó ń sàlùwàlá àwọn oríkèé tí ẹni tó ń sàlùwàlá ń fọ̀ àwọn omi tó fi ń fọ̀ yẹn àtẹni tó ń wẹ̀ omi tó ń lò láti fi wẹ̀ yẹn ó ti da omi yẹn sára ó ti lò tán kò ń ṣe omi àlòkù lásánfin o kò ń ṣe pé omi tí wọ́n lò tí wọ́n ti lò pati pé wọ́n lò díẹ̀ ń bẹ ń tọ́wá sẹ́kù ń bẹ eléyìí báyìí omi tí wọ́n lò gẹ́gẹ́gẹ́ eléyìí tí wọ́n fi sàlùwà láyẹn gẹ́gẹ́gẹ́ tí wọ́n fi fọ́ra yẹn eléyìí tán fi fọ ara eléyìí tán fi bọ́jú nígbà tán ń sàlùwàlá ẹ mọ̀ pé omi yẹn yóò máa yóò máa ro eléyìí tí wọ́n fi fọ ọwọ́ nígbà tán ń sàlùwàlá tán fi fọ ẹsẹ̀ tán fi fọ oríkèéríkè àwọn ara àlùwàlá àbí omi tán fi wẹ̀kù eléyìí tí wọ́n fi eléyìí tí ó ń sàn tó ń jábọ́ tó ń fún tó ń ro ní ara ẹni tó ń wẹ̀ irú omi báyìí طاهر مطهر لغيره على الصحيح àwọn ní mímọ̀ yapa lórí mímọ̀ omi yẹn sómi tó mọ́ ni sómi tí ó lè mọ́ nǹkan ni sómi tó mọ́ tó sì lè ṣe àfọ̀mọ́ nǹkan ni eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ eléyìí tó lálàáfíà ò ní pé omi yẹn tọ́hìrún mọ̀tọ́hìrún li ghayrihi omi yẹn omi tó mọ́ ni tó ì ṣe ṣe àfọ̀mọ́ tó yẹ fọ nǹkan má yarfa al-hadatha wa yuzilu an-najas yarfa al-hadatha wa yuzilu an-najasa omi yìí ó lè gbé ẹ̀gbẹ́ kúrò lára tá a fi ṣe ìmára ó lè gbé ẹ̀gbẹ́ kúrò madama annahu lam yataghayyar minhu ahadul awsaf ath-thalatha ما دام أنه لم يتغير منه أحد الأوصاف الثلاثة lódì wọn gbà tí ìkan nínú àwọn ìròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta ìkan nínú àwọn ìròyìn mẹ́ta tí a màmọ́ omi tí ò bá ti yí padà àrọ́ ìhà òórùn rẹ̀ wàtọ́ ẹ̀mù àti ìtọ́wò rẹ̀ wàláùnù àti àwọ̀ rẹ̀ ṣe pé omi mẹ́ta tá a mọ̀ tí òórùn mi ò bá ti yí padà bákan náà ìtọ́wò mi yẹn tí ò bá ti yí padà bákan náà àwọ̀ omi yẹn tí ò bá ti yí padà a lè lórí omi bẹ́ẹ̀ láti ṣe ìmára wàdẹ̀ lílu taharatihi ẹ̀rí lórí pé orú omi bẹ́ẹ̀ mọ́ ẹ̀rí tí a rí tí a lé lórí pé orú omi bẹ́ẹ̀ omi tó mọ́ ni أن النبي صلى الله عليه وسلم كان إذا توضأ كانوا يقتتلون على وضوئه كانوا يقتتلون على على وضوئه ona ni pé dájúdájú anabi sallallahu alayhi wa alihi wa sallam tó jẹ́ tó yẹ sí pé tó bá ń sàlùwàlá àwọn sọ̀hábà wọn a máa jà sí omi àlùwàlá àlùwàlá anabi sallallahu alayhi wa sallam wọn a máa dùú kódà káàdù yẹkọ̀tẹ̀tìlú wọn fẹ́ máa bára wọn jà lórí pé ah, èmi ni màá gba omi tánàbí tó fi bọ́jú yìí ọwọ́ mi ni ó jábọ́ sí eléyìí tánàbí fi sanpá yìí ọwọ́ mi ni ó jábọ́ sí so wọ́n máa wá dù ú ṣe pé ìgbà táwọn sàhábà tí wọ́n ń dù tán pọ̀ omi tí wọ́n sì fẹ́ dù omi tí ò lè kárí wọn ni ẹ̀rí pé bí à ń fẹ́ bára ni jà bí à ń tirẹ̀ ni nǹkan kan fẹ́ máa wáyé sọ́ṣùwàlálà bọ́njẹ́ máa ń ṣe pẹ̀lú omi ànábì sallallahu alaihi wasallam yẹn omi àlùwàlá ànábì tàlùwàlá omi tànábì sallallahu alaihi wasallam tó bá fi bọ́jú àwọn sàhábà ò o wọn ní jó balẹ̀ ànábì fi ń bọ́jú báyìí wọ́n ti tẹ́wọ́ sí láti gbà á ànábì ń sanpá báyìí omi tó bá ń ro báyìí wọ́n ti tẹ́wọ́ sí láti gbà á ànábì ń fọ ẹsẹ̀ báyìí ànábì ń yọnu báyìí èlé tó bá tu síta ẹni tọ́lọ́run bá lọ́kọ́ bọ́ sí lọ́wọ́ ó kú oríire nù ó kú oríire nù òun nìyẹn eléyìí báyìí jẹ́ ẹ̀rí lórí pé omi ẹ omi tó mọ́ ni ẹ̀rí pé omi tánàbí ti lò nìyẹn tó wáyé pẹ́gbin ni kò tọ́ fún wọn kí wọ́n máa du ẹ̀gbin báyé ń du omi àlùwàlá nàbí sallallahu alaihi wasallam kò tọ́ fún wọn ká dù hadithi lórí hadithi ta kàyí tó sọ pé ànábì sallallahu alaihi wasallam kana idha tawadda'a àwòkáàdù yàkọ̀tẹ̀tìlú na aláwàgó ìhì hadithu yẹn alimamul bukhari àwọn ni wọ́n gbà wá ní hadith 189 nínú sahihu wọn ṣẹ́rí hadithu tàkàyí àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ pọ̀ ṣùgbọ́n mo fẹ́ yọ méjì nínú ẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni wípé hadithi fi yé wa wípé omi tí wọ́n bá lòkù láti fi ṣe ìmára omi yẹn omi tó mọ́ ni táwa náà lè fi ṣe ìmára òun náà ni wọ́n lò fún ní bíbí náà lo ẹ̀rí fún bíbí àbí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí omi ànábì omi àlùwàlá ànábì sallallahu alaihi wasallam òun náà ni omi àlùwàlá nàbì sallallahu alaihi wasallam nítorí àwọn sàhábà mọ́ fi ń jà sí so nítorí pé àlùbáríkà wà ń bí omi yẹn omi àlùwàlá nàbì omi tánàbì sallallahu alaihi wasallam tó bá ń ro lára nàbì sallallahu alaihi wasallam ẹni tó bá bọ́ sí lọ́wọ́ à oríire lọ́bọ́ sí lọ́wọ́ yẹn o nǹkan ńlá lọ́lọ́ ní kó rí yẹn o ṣọwárí lẹ́yìn ànábì nìkan ló ní irú àlùbáríkà bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí àwọn èèyàn ẹ má jẹ́ kí wọ́n fi làákàyè wa ṣeré tí ẹnìkan náà wà ní ẹgbà tó jẹ́ pé wòlíì ni àbí ṣéèkù ni òun náà wà ní ẹ omi àlùwàlá ṣéèkù èèyàn máa ń dù èyí dù omi àlùwàlá ṣéèkù torí pé kò sí okùnfà àlùbáríkà níbi omi àlùwàlá ṣéèkù kò sẹ́rí kankan lórí ìwà àlùbáríkà pẹ̀lú omi àlùwàlá ṣéèkù dèlè táwọn èèyàn ma wá wá albarka níbi ìfọwọ́kan aṣọ ṣéyìwù aṣọ wòlíì tó ẹ́pà àwọn èèyàn ma dù pé bó làwọn ti fẹ́ bó làwọn ti fẹ́ nípìn nínú ìfọwọ́kan ara ṣéyìwù ara wòlíì àbí tí wọ́n ma gbórí ara wọn kalẹ̀ wíkí ṣéyìwù ma tutọ́ sí àbí tí wọ́n ma kẹlẹ̀bẹ̀tẹ́ ma dù kí èèyàn ma dù tí yóò fi kárùn-ún ọlọ́run ní já kárùn ọlọ́run ní jẹ́ ká fi agọ̀ ká lè kó àrùn wò mọ̀rọ̀pọ̀ yí àrí pàápàá jùlọ tí kòrò jẹ wà ń ta yìí ìyá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ànábì sallallahu alaihi wasallam nìkan ní ọlọ́run bá àdíkẹ́lá fi okùnfà àlùbáríkà síbi omi àlùwàláì eléyìí ló sì fà á tó jẹ́ sí pé lẹ́yìn ìta anábì sallallahu alaihi wasallam ẹbá bá fi náà máa ń sàlùwàlá injú lẹ́yìn gbọ́ kí wọ́n ju omi àlùwàlá Abubakar ní Siddiq ṣebí wọn bẹ̀rù náà ń sàlùwàlá ṣebí wọn sùnmọ́ àánú ṣe ṣebí àìlì ṣe àwọn al-asharatul mubashsharuna bil janna hmm? àwọn mẹ́rin nínú wọn nìyẹn nínú wọn ni Zubair ibn Awwam Zubair ibn Awwam ibn Waluwa nínú wọn ni Talha wọn di mẹ́fà nínú wọn ni Sa'idu wà nínú wọn ni Sa'idu wà nínú wọn ni Abu Ubaidah ibn al-Jarrah ẹ́ naam ok yìí tí dákọ̀ rẹ̀ Abdurrahman ibn Auf òun lẹ́lẹ́kẹwa wọn Abdurrahman ibn Auf àwọn mẹ́wàá yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní kánábì fún wọn ní ròdùnú kánábì ti fún wọn ní ìwé ẹ̀rí pọ́mà jẹ́nà ni wọ́n látàyé gbogbo àwọn tá a wí yìí náà ni wọ́n ń sàlùwàlá o ẹnìkan ò ju omi àlùwàlá wọn ṣùgbọ́n omi àlùwàlá nàbì sallallahu alaihi wasallam so ẹ̀rí pé àwọn sọ̀hábà máa ń wá àlùbáríkà síbi omi àlùwàlá nàbì àǹtádẹ̀ mọ́ tara wa kò sí láyé mọ́ nígbà tẹ́ni kan máa sọ pé ẹ̀hún ẹ̀rọ ànábì wà lọ́dọ̀ àwọn àwọn tọ́jú ẹ̀ pamọ́ ẹ̀ má jẹ́ kan fìlà káìwá ṣeré o ọlọ́run má kan sọ wá o bákan náà yẹn wọn sallallahu alaihi wasallam kò sẹ́ni kankan tó láǹfààní rẹ o nígbà tí wọ́n ní àwọn rí irun ànábì irun ànábì àwọn wà ní ilé ìtì nǹkan lọ́jọ́ ilé ìtẹ̀m̀báyé kan mùsíọ́mù kan ẹ má jẹ́ láàmú kò sí irun kan kò sí láyé ànábì ò tiẹ̀ irun ànábì ò tiẹ̀ dilẹ̀ ta ní ọmọ farun tuma ànábì lórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi wá rí bi ẹ́ ta ló tó bẹ̀ tí ó farun tuma ànábì lórí tẹ́lẹ̀ fi wá rí kan so eléyìí tí ó fẹsẹ̀ ni pé omi àlòkù omi tó bá omi tó mọ́ ni kò ń ẹ̀rí ẹ̀dẹ̀ lélẹ̀ tí a náà ولأنه صلى الله عليه وسلم صب على جابر من وضوئه إذ كان مريضا ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ó ní pé anábì sallallahu alaihi wasallam ìkẹ́ àtọ́lọ́mọ̀bá kọ́ máa bá sọ́bà ala Jabirin min wadu'ihi omi àlùwàlá tánàbí sallallahu alaihi wasallam sàlùwàlá omi tánàbí ti fi sàlùwàlá gẹ́gẹ́ tóru lára ànábì bá tánàbí sàlùwàlá tán ànábì sallallahu alaihi wasallam da omi yẹn ó dà sí jábìrì bin abdullahi lára ìdíkànnà maridan ìgbà tí jábìrì bin abdullahi tó ń sàárẹ̀ tánàbí lọ bẹ̀wò omi tánàbí sallallahu alaihi wasallam fi sàlùwàlá eléyìí tóru lára ànábì sallallahu alaihi wasallam ti ń sàlùwàlá omi yẹn ànábì gbà síbi kan ànábì ti dà sí lára tó bá yẹ pé ẹ̀gbin lomi àlòkù omi tán ti fi ṣe ìmárakù ẹ máa kíyèsí o mo ní kìí ṣe pé omi tá a lò tó wá ṣẹ́kù o tá bá ní àlòkù omi kìí ṣe léyìí pé ah, nígbà tá a ṣe àlùwà látàn àbí tá a wẹ̀ tán eré tó wá kù tí lílò tí lílò tí lílò ọ̀bá nǹkan ni mo ń sọ o omi tó yẹ pé nígbà tá à ń wẹ̀ eléyìí tá a ń dà sára gangan nígbà tá à ń wẹ̀ yẹn tó ru lára wa nígbà tá à ń sàlùwà láwọ́ omi tá a lò gangan tá a ti lò kù tàbí fi ṣe ìmọ́ra tàbí fọ ojú fọ ọwọ́ fọ ẹsẹ̀ fọ orú omi bẹ́ẹ̀ omi tó mọ́ ni tẹ́mi yẹn bá kọ ẹ̀mí rẹ̀ kọ nǹkan ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ìdájọ́ ṣẹ̀ríà ni pé omi yìí omi tó mọ́ ni hadith tó fi rìnlẹ̀ wípé anábì sallallahu alaihi wasallam omi tí ó fi sàlùwàlá tó fi fọ ara nígbà tó sàlùwàlá omi ànábì sallallahu alaihi wasallam dà sí Jabir ibn Abdullahi lára ìgbà tó sàárẹ̀ ẹ̀rí yẹn wà nínú Sahihul Bukhari hadith 5651 bákan náà Imam Muslim náà gbà wá hadith 1616 nínú Sahihu wọn wọ́n ní walau kana najisan walau kana najisan lam yajuz fi'lu dhalik tó bá yẹ sí pé omi yìí bá jẹ́ gbin ni kò ní lẹ́tọ̀ọ́ kí Ànábì sallallahu alaihi wasallam kó da omi ẹ̀gbin sí ara Jábìrù bin Abdillah tó bá yẹ pé ẹ̀gbin lómi yìí ni Ànábì sallallahu alaihi wasallam kò bá ti dà sára Jábìrù نعم النبي صلى الله عليه وسلم بعد ولأن النبي صلى الله عليه وسلم وأصحابه ونساءه كانوا يتوضؤون في الأقداح والأطوار ويغتسلون في الجفان wọ́n ní àti nítorí pé ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ wọ́n a máa sàlùwàlá fil aqdah wọ́n máa sàlùwàlá sínú àwọn igbá tí wọ́n máa wọ́n máa bomi wọ́n máa sàlùwàlá ń bẹ̀ náà tó bá ń ṣe mo bẹ̀ náà ní inú igbá tí wọ́n ti ń sàlùwàlá yẹn náà ibẹ̀ náà wọ́n ti bomi tó ti bọ́jú ibẹ̀ náà wọ́n ti bọ́jú sí. Si ibẹ̀ náà wọ́n ti bomi tó fi sanwó ibẹ̀ náà wọ́n sàn sí padà ó clear tẹ́kẹ́ inú gbá tí wọ́n ti ń bomi ibẹ̀ náà ni ilé ìtọ́ fi ń sàlùwà láwọn náà yóò máa ru sí wọ́n máa ṣe bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ máa ṣe bẹ́ẹ̀ wal atwar wọ́n máa ṣe léyìí náà sínú àwọn atwar eléyìí tó jẹ́ jámù táwù táwù ni mufradu ẹ̀ rẹ̀ ni táwùrù púpọ̀ rẹ̀ ni al atwar eré iná àwọn abọ́ tó jinú ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣàlùwàlá sínú ẹ̀ wọ́n á máa bomi nínú ẹ̀ tán fi ń ṣàlùwàlá ibẹ̀ náà lómi yẹn ó sì máa dà sí padà tán bá ti ń ṣe wàyọ́ tẹ̀sí ìlú nàìjíríà fa bákan náà wọ́n máa ń wẹ̀ sínú aljifan aljifan yẹn oníbi ká sọ wípé bucket àbí bowl tó fẹ̀ wọ́n a máa wọ́n a máa wẹ̀ sínú ẹ̀ wa mithlu hadha la yaslamu min rashashin yaqa'u fil ma'i min al-musta'mal bákan náà tábà tiẹ̀ ń sàlùwàlá gan pẹ̀lú àwọn abọ́ta aṣọ ìdíyẹ pé wọ́n kàn bomi nínú ẹ̀ náà ni wọ́n fọwọ́ bù wọ́n ń sàlùwàlá yẹn omi yẹn sì ń dà sílẹ̀ lẹ́ẹ̀ náà ni omi yẹn ń dà sí ẹlẹ́ kójú pé inú gbá yẹn náà lómi yẹn ń dà sí padà ṣùgbọ́n kan náà tó máa ń wẹ̀ wọ́n ní wà mítìlú hàzà wọ́n ní irú ìtẹ́sí báyìí láyà sàmìrọ̀ ṣáàṣìn kò lè là kò lè là kúrò ń bí àwọn ẹ̀ta wàrà musta'mal tí ó máa dà sínú omi tí wọ́n lò padà yẹn àwọn omi tá lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti fi ara yẹn bí ṣe ń dà lẹ̀ yẹn ẹ́ yóò tó máa ta yóò máa ta sínú omi tí wọ́n fi ń sàlùwàlá àbomi tó fi ń wẹ̀ eléyìí nǹkan tí ò lè tí ò lè má ṣẹlẹ̀ ni. wàlíkọ́lìhì sallallahu alaihi wasallam li Abi Hurairah wa wọ́n ní àti nítorí gbólóhùn ànábì sallallahu alaihi tó sọ fún Abu Hurairah nígbà tí Abu Hurairah tí ó ní jànábà lára anábì ní innal mu'mina la yanjus anábì ní dájúdájú mùmínì kò kí ń ṣẹ̀gbin mùsùlùmí ò kí ń ṣẹ̀ mùmínì ò kí ń ṣẹ̀gbin wa idha kana kadhalika fa innal ma'a la yufqidu tahuriyataha aw tahuriyatahu bimujarradi mumasatihi lahu wọ́n ní tó bá rí báyìí rèé tó bá yẹ pé bó ṣe rí yìí tó bá yẹ kí bá ṣe wí ló ṣe rí dájúdájú omi dájúdájú omi ok fa innal ma'a la yafqudu la yafqudu tahuriyatahu omi ò lè pàdánù omi ò lè pàdánù mímọ́ rẹ̀ ó ti bá ń sìn الماء فإن الماء لا يفقد طهوريته بمجرد مماسته له omi ò lè pàdánù mímọ́ rẹ̀ pẹ̀lú wípé ẹni tó ní jànáàbà kan fọwọ́ kan omi yẹn tẹni tó ní jànáàbà lára tó bá fọwọ́ kan omi omi yẹn ò túmọ̀ sí kómi yẹn ti wá kú lómi tó mọ́ nìyẹn omi ò sì ní pàdánù purity rẹ̀ ìjẹ́mímọ́ rẹ̀ pẹ̀lú pé ẹni tí ó ní ẹ̀gbin lára ẹni tó ní jànábà lára kan wà fọwọ́ kàn. alimasalatu sadisatu ìdájọ́ ẹlẹ́kẹfà òun náà ni. asáàrù al'adamiyin asáàrù al'adamiyina wàbàhímatìlá na'am àwọn omi àmúkú ọmọ ànábì adama omi tó ma ànábì adama bá múkú àbí àwọn bàhímatìlá na'am àwọn bí omi tí màálù bá múkú ní eléyìí tí àràkúnmí bá múkú ní eléyìí tí ẹṣin bá múkú àbágùntàn àbí ewúrẹ́ irú àwọn àmúkú omi àwọn tá a wí yìí kí ni ìdájọ́ omi wọn ṣé omi yìí má tabarí yàn kan sí omi kù wọn ni àárín ah, omi tẹnu mi tẹnu mo da sẹ́yìn omi táàtì tàbí alájáre ṣe ǹjẹ́ irú omi bẹ́ẹ̀ ṣe ṣẹ́gbẹ̀ ni abómi tí a bá rí pé àwọn ẹran tí ó jẹ́ àwọn ẹran ilé tá ń jẹ so àwọn ẹran yìí tàbárí kí wọ́n mú mi kan wọ́n tẹnu bomi kan kí ni ìdájọ́ omi yẹn àtúrù òun lo omi àmúkù huwa ma baqiya fil ina'i ba'da shurbi sharibi minhu òun náà lomi tó ṣẹ́kù nínú gbá lẹ́yìn tẹni tí ó mú mi bá ti mú mi tán ẹni tó mú mi ó ti mú mi tán ní tó wá kù lẹ́yìn tó mú mi di ẹ̀tàn nínú gbá yẹn òun náà ń pè ní àtúrù àmúkù omi nìyẹn fal adamiyu tahirun ọmọ ànábì adama in tó mani wàtú uruhu tọ́ ìrùn amúkú omi rẹ̀ náà mi mani sawa'un kana musliman aw kafiran kò bá jẹ́ mùsùlùmí lẹ́ni yẹ kò bá jẹ́ kèfèrí yẹn ni pé ìdájọ́ àmúkú omi mùsùlùmí òun náà ni ìdájọ́ àmúkú omi kèfèrí bákan náà ni wa kadhalika al-junubu wal bẹ́ẹ̀ lómi àmókù ẹni tí jànábà ń bẹ lára rẹ̀ náà ẹni tí jànábà ń bẹ lára rẹ̀ tán pè ní jànábà ẹni tó ń bẹ lára rẹ̀ ẹni tó tó ń ṣe háìzọ̀ tó ń ṣe àládà oṣù rẹ̀ lọ́wọ́ omi tó bá mokù ẹ omi tó mọ́ ni nítorí pé ó ń ṣe àládà lọ́wọ́ yẹn kò sọ omi yẹn di ẹ̀gbin nítorí pé ó ní jànábà lára yẹn kò sọ omi yẹn dẹ̀gbin wàkọ̀ sábàtà àná rasúlàláhi sallallahu alaihi wasallam qala ó fẹsẹ̀ rìn lẹ́pà nàbì sallallahu alaihi wasallam sọ wípé al-mu'minu la yanjusu arábìnrin mọ́mìnì ò kì í ṣe ẹ̀gbin olùgbàgbọ́ òdodo kò kì í ṣẹ̀gbin hadithu yìí alimọ́ muslim ni wọ́n gbà wá ní hadith 371 nínú sahihu wọn أنها كانت تشرب من الإماء من الإناء وهي حائض فأنشا أمام أمي نبا nígbà tí ó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ àládà oṣù rẹ̀ nígbà tó ń ṣe lọ́wọ́ a máa mú mi nínú gbá fayakhudhuhu rasulullahi sallallahu alaihi wasallam anábì yóò wá gba omi yẹn yóò gba igbá omi yẹn lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ Aisha kíkà tọ́lọ́lọ́ àwọn akọ́mọba fayad'u fahu ala mawdi'i fiha níbi tí àyíṣà gbẹ́nu sí tó fi tó ti mú mi yẹ gẹ́gẹ́gẹ́ ànẹ́bí wà gbẹ́nu sí dèédé ibẹ̀ náà láti fi mú mi nínú gbáyìn ìyẹn ni pé ànẹ́bí ó mú àmókù omi ẹni tí ó ń ṣe haidọ̀ ẹni tó ń ṣe haidọ̀ tó ń ṣe àládà oṣù rẹ̀ lọ́wọ́ tó jẹ́ ìyàwó rẹ̀ àmókù omi yẹn ànẹ́bí ó mú ànẹ́bí ó tún wá gbé ẹnu síbi tí ó ti gbẹ́nu kú gẹ́gẹ́ ẹ̀kọ́ pọ̀ ń bi ilé ìbáyìí nínú ẹ̀kọ́ aláwọ̀kọ́ ni pé àti àmókù ẹni omi ẹni tí ń ṣe àládà lọ́wọ́ àti ìtọ́mọ ẹni táwa náà lè mú ni kí ló fà á ní ni pé ṣe ara àwọn Yahudi àwọn Yahudi àwọn Jew ìṣesí tí ní pé tí wọn bá ti ń ṣe nǹkan àládà rẹ̀ lọ́wọ́ báyìí wọ́n lè jáde kú lé ní wọ́n ní bá lórí mọ́ wọ́n lórí mọ́ wọ́n yàrá wọ́n fọwọ́ gbogbo nǹkan wọn wọn ní ẹ́ gbogbo àwọn nǹkan ló wọn wọn ní kíkò fọ́ọ̀kan bẹ̀lẹ̀ tí ó wà mọ̀mí tí wọ́n mú kù wọ́n lè jáde kó lé ó dìjọ́ tó bá tó parí aládà rẹ̀ kó tó di pé yóò wọlé padà so nítorí ẹ̀ Islam jẹ́ kó yà wá wípé hmm, àṣejù ní nǹkan táwọn Yahudi ṣe yìí so Ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ kọ́ wa wípé gbogbo eléyìí ká jìnà sí so Ànábì sallallahu alaihi wọn mú àmúkú omi Aisha bákan náà àrẹ́sọ̀lọ́ ọ̀sọ́làm tó máa ń gbẹ́nu síbi tí a ń sàbá ti gbẹ́nu kúrò nítorí nǹkan méjì tó hàn alákọ̀ọ́kọ́ nítorí àti jẹ́ kọ́mọ̀ ìpé ẹnu rẹ tó ti kó ń ṣe haidọ̀ lọ́wọ́ yẹn kó dẹ́gbín kò dí ẹ̀gbín ẹlẹ́ẹ̀kejì nítorí àti ṣàfihàn láti yé ẹ̀rí pé irú nǹkan báwọn yóò jẹ́ kí ìyàwó yẹn nífẹ̀ẹ́ yàn àbí kò ní jẹ́ kó nífẹ̀ẹ́ yàn torí pé yẹn náà ṣàfihàn yí pé yìí ń kórìíra rẹ o so ìyàwó yìí tẹ́lẹ̀ nù rùn kìí tẹ́lẹ̀ nù torí ẹ̀ náà la ṣe fẹ́ wọn so yẹ́ báyìí sìn so nítorí ẹ̀ nínú àwọn dáadáa tí yẹn lè ṣe síyàwó yẹn ò ní pé ibi tíyàwó yẹn bá ti mú mi ṣẹ̀rí lẹ́dà pure water tó fi mú mi tí wọ́n bá fẹ́ gbà má jámbò mi má jámbò mi torí ọlọ́run má sì nu ẹnu rẹ̀ nù torí wọ́n bá ti lẹ́nu rẹ̀ nù báyìí òfin ẹnu mi ràn kàn ẹnu tí wò dé ẹnu tí wò dé mu àbí oyin ti gbàgbé pé oyin tó padà mọ ẹnu yẹn náà tó bá yà o so eléyìí rè nínú àwọn ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam kọ́ wa tá a lè fi ṣàfihàn fẹ́ sáwọn ìyàwó wa ni ẹ̀rí kan ẹnu ibi tí Aisha ti mu omi ibi tó ààyè ibi tó gbẹnu sí tó ti mú yẹn tó gbẹnu kú yẹn ànábì di gbẹnu sí dèdè bẹ ibẹ̀ gẹ́gẹ́ ànábì náà ti mú mi ṣẹ̀kọ́ tó pọ̀ ń bẹ lára ànábì sallallahu alaihi wasallam fún wa ẹ̀rọ àkùnfẹ́ yẹn bá ń ṣe irú eléyìí rèé ṣé irú léyìn ṣé kò ní máa lálàáfíà ṣé òun ní máa gbégbé sí ayé àlàáfíà nu léyìn ẹ́ unlike kọ wá jẹ́ kí ìyàwó rẹ̀ gbomi fún wa ń ṣe bí ẹni pé kíní ọwá rí pé ó ti wẹ̀yìn ọ̀tá rí nínú rẹ̀ gbà tó fi bá gbà yà kílẹ̀ ń ṣe òun Eh, mọ́kà ní kí àwọn ìjọsí wà létí ìjọsí tó wà ń bo so ẹ kí a kí ìṣẹ́lẹ̀ báyìí dáadáa náà kódà kò yẹ kí wọ́n ṣe haizọ̀ lọ́wọ́ kó ṣe aládà wọn lọ́wọ́ so wọn kì ṣe ẹnu ò kì omi tó mú kù náà rí omi ò kì tí ó lè yí nínú àwọn ẹ̀kọ́ tó àríkọ́ nẹ́bí sallallahu alaihi wasallam anabi eh, alimam muslim ló gba hadithi wa ní hadithi ah, ní hadithu ọgọ́rùn mẹ́ta وقد أجمع العلماء على طهارة الثور ما يؤكل لحمه من بهيمة الأنعام وغيرها àwọn onímọ̀ wọn panupọ̀ ìpanupọ̀ ó wà láàrin àwọn onímọ̀ lórí pé mímọ́ ni àmúkú omi àwọn ẹran tá a bá máa ń jẹ àwọn ẹran tá a máa ń jẹ amókù omi wọn mímọ́ ni tí mo ní pé amókù omi tí màálù bá mu a lè fi sàlùwàlá amókù omi tí ẹṣin bá mu a lè fi sàlùwàlá amókù omi tí àgùntàn àbágbò àbẹ́wúrẹ́ bá mu a sàlùwàlá gbogbo àwọn ẹran téèyàn máa ń jẹ ẹnu àwọn onímọ̀ kò lórí wípé amókù omi wọn ń tọ́ mọ́ni tá a sì lè fi ṣe mọ́ra. أما ما لا يؤكل لحمه كالسباع والحمر وغيرها فالصحيح أن سؤرها طاهر ونسبة ẹran táwò kí ń jẹ àwọn ẹran táwò kí ń jẹ kastivai ẹgẹ́ bí àwọn ẹran abìjà bí ẹyọ ajákùrù mẹ́ò ẹnu àwọn onímọ̀ kò torí iná tó wà lórí pé àmókù omi ajá ẹ̀gbin ni ìdáwálà kọlùkẹ́lùkù fi yìí náà àhádìkún فليغسله سبعا أولاهن بالتراب إذا ولغ الكلب في إناء أحدكم فليغسله سبعا أولاهن بالتراب حديث أبي هريرة نعم كاتباعي هنا هو اتباع òní olóngbò سيبا síbà ìsìn أراكو مينا sẹ́wé àwọn ẹranko abìjà ni wọ́n walhumur kẹ́tẹ́kẹ́tẹ́ ṣẹ̀mpá kí ń jẹ ẹran rẹ̀ àti ń jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ wa ghayriha àtàwọn ẹran míì tó kù náà fasahih eré tó fẹsẹ̀ múlẹ̀ eré tó lálàáfíà anaso ọ̀rọ̀ha tọ́hìrùn ó ní wípé amókù omi àwọn ẹran yìí náà ètò mọ́ni wàláyù asiru fil mímu tí wọ́n mú omi yẹn kù yẹn kò lè lápá níbi omi yẹn wàbí kọ́ọ̀sọ̀tìn ìdàkánẹ̀ máa òkèfì rọ̀ pàápàá jùlọ tó bá yẹ kómi yẹn pọ̀ tó bá yẹ kómi tó pọ̀ ni a mọ̀ ìdàkánẹ̀ máa òkọ̀lì ṣóbi ha mìhù omi yẹn yí padà nítorí pé ẹranko táwọn ìmú nítorí pé ẹranko táwọn yìí mú omi ẹkù omi kékeré ni awárí pé omi ẹkù yí padà fa iná hu yẹn jùsù irú omi bẹ́ẹ̀ ti dẹ̀gbin tó bá yẹ pé ẹran táwọn kì í jẹ ni o ó wá mú omi ẹkù awárí pé omi ẹkù yí padà omi ẹkù dẹ̀gbin wàjẹ̀ lílu zálìka alhadithu sábìq ẹ̀rí lórí eléyìí náà ni hadith ti ṣáájú tàbí kàyẹ̀wá fíìhì nínú hadith annahu sallallahu alaihi wasallam tó ila anilma nínú hadith yẹn wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam léèrè nípa omi wa ma yanubuhu mina jawab wattibaa wọ́n bí léèrè nípa omi àti eléyìí tí àwọn àdáwàbò àtàwọn àtìbá àwọn ẹran dábàá àtàwọn ẹran tó mokù ilé ìtànbá àwọn ẹran tó jẹ́ àbí àtàbá mokù fàkọ́ọ̀l adébá sọ pé idha balagha al-ma'u qullatayni lam yahmil al-khabath idha balagha al-ma'u qullatayni lam yahmil al-khabath arábìnrin tó yín bá ti tó kùlátán kí ni mo pé ojúmọ́ kùlátán fún wa nígbà 150 litres àbí 150.5 bá ti lè tó irú dédé omi tí mo sọ yẹn tó bá ti lè wọ irú púpọ̀ omi tí mo sọ yẹn òṣùwọ̀n omi tí mo sọ yẹn so irú omi bẹ́ẹ̀ kò lè di ẹ̀gbin ọ̀kọ́lù sallallahu alaihi wasallam àdínú torí gbóná Ànábì sallallahu alaihi wasallam fil hirrati wa qad sharibat min al-ina gbóná Ànábì sallallahu alaihi wasallam sọ nípa olóńgbò nígbà tí olóńgbò tó mu omi anábi ní innaha laysat bi najasin anábi sallallahu alaihi wasallam ní olóńgbò tẹ́ ń wò yẹn ò kí ń ṣẹ̀gbin innama hiya mina tawafina alaykum wa tawafat anábi ní olóńgbò nínú àwọn ẹranko tí ó máa ń rọ kíríká yín tó máa ń fara nù yín tó hadithu yìí alimam ahmed gbawa ní mujalladu ẹlẹ́karùn nọ́mbà 296 bákan náà limam abu dawud àwọn náà gbà wá nínú kitabu tọ́háwọ̀ báàbù tó rí ìhérọ̀ tí ní kitabu tọ́háwọ̀ báàbù tó sọ nípa omi àmúkú olóńgbò ní hadi 75 alimamu tirmidhi náà gbà wá ní kitabu tọ́háwọ̀ báàbù ma jaa fi tó rí الهرة باب nípa àwọn nǹkan tó wá níbi nípa omi àmúkù olóńgbò ní hadith 92 so hadith yìí dẹ̀ ní hadith tó lálàáfíà ni so Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ̀háhà rẹ̀ nínú al-Irwa ní nọ́mbà 23 nínú Irwa al-Ghalil fi takhrij ahadith manar as-sabil ولأنه يشق التحرز منها في الغالب wọ́n ní àti wípé yóò nira fún wa láti rí láti ara sọ kúrò ń dirú àwọn omi yìí lọ́pọ̀lọpọ̀ gbà torí pé àwọn ẹranko yìí àwọn ẹranko tá a máa ń ni wọ́n so lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa àwọn omi nígbà míì tó gbẹ bá ń gbẹ wọn yóò sì nira fún wa láti rí ara wa sọ kó ń bi kán débi omi wà wùjúbi ghusl àṣíyà táà ti sọ wípé ọ̀ràn yẹn ní ká fọ àwọn nǹkan tí àbá tó bá jẹ́ àwọn nǹkan ìlú nígbà bá tẹnubọ̀ làkánà fi dhalika mashaqqatan ìnira ó wà nínú ilé ìbáyìí ìnira ó tẹ̀lẹ̀ wa hiya marfu'atun an hadhihi al-umma ìnira sì ní nǹkan tọ́nà ọba àríkà ti gbé kúrò fún ìjọ yìí ni ọlọ́ọ̀bá àríkà ti gbé ìnira kúrò fún ìjọ yìí so gbogbo tó bá ti lè jẹ́ sí pé yóò mọ ní lára ọlọ́run bá lè kẹ́ láti gbé kúrò fún wa so ó túmọ̀ sí pé tí nǹkan bá ti fẹ́ di pé yóò ní lára báyìí ọlọ́run bá lè kẹ́ ló sì ṣe nǹkan yẹn ní rọrùn fún wa pé ọ̀run ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún wa so nígbà tó bá jẹ́ sí pé eléyìí báyìí yóò máa kó nira bá wa ajẹ́pọ̀ bá lè kẹ́ láti ṣe ní ẹ̀rí omi àmúkù ajá ẹ̀gbin nìyẹn o wakadhalika alkhinziru bẹ́ẹ̀ lómi àmúkù ẹlẹ́dẹ̀ náà omi àmúkù ẹlẹ́dẹ̀ náà ẹ̀gbin ni amal kelbo, ẹ̀rí ajá ń tiẹ̀ ẹ̀rí tó sọ wípé ẹ̀gbin lómi tó bá mú kù fa'an abi hurairah radiyallahu anhu ó wá látọ̀dọ̀ abu hurairah ẹgbà wáyé wá látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ̀mbà kó bá wa yọ́nú sí anna Rasulullahi sallallahu alaihi wasallam qala oní dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba títàtọ̀ ọlọ́run ọba kọ́ máa bá ó sọ wípé fahuru inayi ahadikum idha walagha igba ẹnìkan nínú yín ẹnìkọ̀ọ̀kan yín íńtẹ́fì sí àfọ̀mọ́ igba yín ìdáwálọ́rọ̀ fi hilkelbu nígbà tí ajá bá tẹnubọ̀ tí ajá tó bá mu omi ṣẹ́rí wọ́n sọ wípé wálàrọ̀ ìtumọ̀ ẹni pé ṣẹ́rí bàmí gbogbo àwọn ni àwọn alájá máa fẹ́ mú mi tájá bá fẹ́ mú mi báyìí yóò máa fa wọn láàní tó tí ajá bá fi lè tẹnubọ̀ omi yín tí ń fa wọn lá tí ń mú mi yẹn tẹ́ẹ̀bà fọ́ àrẹ́sọ̀lọ́sọ̀lá ní tọ́bá yẹ pé ìdàbálàgọ̀ fi ìkẹ́lbú àyẹ síláwù sábà mẹ́rọ́tìn anábì ní ẹ̀ẹ̀méje ní fífọ́ rẹ̀ wùlàhún nàbí tọrọ bí fífọ́ alákọ̀ọ́kọ́ gan rè yẹ̀pẹ̀ ní ọ̀jẹ́ ẹ fi yẹ̀pẹ̀ fọ́ lákọ̀ọ́kọ́ lẹ́yìn yẹn ẹ ṣọ́ra fi omi ẹ fi wá fọ nǹkan tó kù ẹ fi fọ́lé tó kù àríkì yìí Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n gbólóhùn tá fi ká ìgbólóhùn Muslim ni wàhámà khinziru ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ ń tiẹ̀ falinaja sátìhì falinaja sátìhì nítorí pé nítorí wípé ẹlẹ́dẹ̀ gangan fún rẹ̀ ẹ̀gbin ni wà kúbù síhì ẹ̀gbin ìdọ̀tí lẹ́lẹ́dẹ̀ wà kọ́dà rọ́tìhì ìdọ̀tí nǹkan èrí nǹkan ìdọ̀tí lẹ́lẹ́dẹ̀ nítorí ẹ̀ omi tó bá ti tẹnubọ̀ ti dẹ̀gbin tó ń fún rẹ̀ ẹ̀gbin ni nítorí ẹran ẹlẹ́dẹ̀ rẹ̀ èèwọ̀ ní fún mùsùlùmí láti jẹ bẹ́ẹ̀ ni èèwọ̀ ní fún mùsùlùmí láti jajá àwọn wo ló máa ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ àwọn kèfèrí àbí àwọn kírísítíẹ̀nì ló máa ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀dẹ̀ máa wo ó dẹ̀ sì wà nù báìbù tí wọ́n náà pé ìwọ̀ nìkan jẹ́ o ṣẹ̀ǹkọ́ wà nù báìbù pé ìwọ̀ nìkan jẹ ẹlẹ́dẹ̀ agídí ni wọ́n ṣe o wọ́n ló lọ́ra <laughs> ọlọ́run ti wá lálátẹnujẹ so nítorí ẹ̀ wọ́n mọ́ ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ láwọn kèfèrí ẹ̀rí mùsùlùmí kan tí orí ẹ̀ pé kan ò ní má kórè rẹ̀ ẹlẹ́dẹ̀ kódà tí n bá dárúkọ ẹlẹ́dẹ̀ lásán ara yóò sì ara yóò sì mọ yóò sì ara ó sì mọ rin ẹlẹ́dẹ̀ yorùbá gan orúkọ ń dà gan ẹlẹ́dẹ̀ ẹ̀rí orúkọ gan ó ti wà sí pé nǹkan burúkú ni <laughs> ẹ̀rí ọ̀gbọ́n ẹ wá fún yẹn pé ìwọ ẹlẹ́dẹ̀ yìí ó yẹ pé nǹkan tí ọ̀dà ẹlẹ́dẹ̀ àwọn òyìnbó wá sọ orúkọ tó dá orúkọ tó dùn ní pork pork meat mọ́ jẹ́ ká kàn pẹ̀lú orúkọ tó dùn orúkọ ọlọ́mọdún ìdájọ́ rẹ̀ ọmọdún ẹran rẹ̀ wọ́n pè ní pork tó wáyé gbóhùn gẹ́gẹ́ wọ́n ní pig wọ́n wá máa ń sìn gan àwọn òyìnbó láìkì ẹ̀sẹ̀ pé gbogbo nǹkan tó yọba ti kéré burúkú báyàn làwọn òyìnbó máa ń láìkì tí wọn wọ́n mú tọ́jú ẹ̀ wọ́n mú wa ti yọkọ̀tọ̀ ojú ti ojú ti eléyìí tóun náà nígbàgbọ́ dáadáa nì Eh, ojú yóò wá mọ́ mú tí ó jẹ́ ká jìnà sí irú àwọn ẹran báyìí káwọn mọ̀ jẹ́ mùsùlùmí mi náà ń jẹ́ òun náà mùsùlùmí tó pé wọ́n rò papọ̀ mọ́ àwọn kèfèrí wọn wá kẹsìn kó mọ́ ń jẹ́ pé kí wá ṣe ẹ̀ẹ́mẹ́jẹ ẹ̀ẹ́jẹ́ tó ń lè kà sí yìí ni aláì àwọn oníjára fi ń jẹrẹ lẹ́dẹ̀ tẹ̀wọ́ àwọn oníjára fi kódà wọ́n máa ń fẹ́rẹ̀ lẹ́dẹ̀ tí wọ́n fi ń sàtẹ́ ṣẹ́mà ẹ́ alhamdulillah wọ́n láwọn mọ̀ àwọn oníjàlàbí máa ń fi ẹran ẹlẹ́dẹ̀ sáfẹ́ àwọn jàlàbí burú pa ṣẹ̀gbọ́n àwọn jàlàbí máa ń mutí wàlá àwọn jàlàbí máa ń mutí tẹ́lá bá jàlàbí dójú ẹ̀ mutí kí lẹ́pẹ́ máwùl hayá náà pé omi ìtẹ̀mí omi ìtẹ̀míkọ́ nìyẹn omi omi náà ni o omi omi ìtẹ́lọ́un ni kìí ṣe omi ìtẹ́lọ́un ọ̀pọ̀lọpọ̀ ọ̀rán àwọn oníjálàbí wàláì wàláì ó kéré nú ẹni torí àwọn tí ètò ọmọ lọrin tó máa gbọ́ ilé ẹlòmíì rò pé ibi tá a ti ń ṣe ẹyin torí pé lọ́dọ̀ Yorùbá ibi tá ti máa ń ṣe epo ibẹ̀ náà máa ń pè lẹ́bù ibi tá ti máa ń ṣe epo epo tá a máa fi ń jẹ ọbẹ̀ yẹn ibi tá ti máa ń ṣe ibi tá ti máa ń ṣe tó ti ṣe ìyẹn náà máa ń pè lẹ́bù ṣẹ́rí lọ́dọ̀ Yorùbá tẹ́yìn ọmọ rò pé bóyá ẹbu ibi tẹ́ àwọn nǹkan tí wọ́n ti jó láwọn nǹkan dúdú tí wọ́n ti jó tán ti jó tó ti di dúdú tó ti dé rú yẹn so wọ́n wá dà sọ́wọ́ wọ́n wá dà jẹ pẹ̀lú sinapu àtògógóró tí ó yíra ẹ̀dì sinapu náà mọ́fẹ́ lù wàláì kẹrin ọ̀pọ̀lọpọ̀ oníjára bí ló ti padà di ẹni tí mú ọtí tààrà látara pé afẹ́fọ́ tí lùtẹ́ afẹ́fọ́ tí lùtẹ́ kí wá ní ìyàtọ̀ oníjára bí àti àwọn bàbá alẹ́ Yorùbá tí wọ́n ní sinapu ọtí àdúrà ni tẹ̀gbẹ́ lọ́dọ̀ nílẹ̀ yorùbá tó bá fẹ́ ṣàdúrà fún yàn bá fẹ́ súre fún yàn yorùbá lòun fẹ́ súre tẹ̀gbẹ́ wọn ní kọ́ lọ wá ọtí sinapu wá ọtí ìsúre nu ọtí àwọn àgbàlagbà. fúnra nílẹ̀ yorùbá rèé téèyàn bá fẹ́ ṣe freedom nílẹ̀ yorùbá abẹ́fẹ́ ṣèyàwó ọ wà nú àwọn nǹkan tó kọ́ nú àwọn ẹrù tẹ́jì wá ọtí sinapu ìgò méjì. ọlọ́run kọ́ ṣàánú wa. So alhamdulillah níjọ́ wọn àná náà ni o ẹ̀sìn náà ti gba ogboro àwọn nǹkan yẹn náà lọ́wọ́ ńlẹ̀ yorùbá o àwọn náà ò ti ṣerú nǹkan yẹn mọ́ àbọ̀dọ̀ àwọn oníjàlàbí ló tó kù sí báyìí èyí jàlàbí ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ọba aláyọ̀kẹ́ bẹ̀rù ọlọ́run bàbá ẹjẹ́ bẹ̀rù ọlọ́run síbẹ̀ yìí náà mà yí pé ọlọ́run ọba ti ọtí mímu léèwọ̀ lórí mùsùlùmí èṣù lélẹ̀ tí ń tàn yìí èṣù níyì ẹ tún fi ẹ̀ṣẹ̀ ẹ tún fi kẹ̀bí ọ̀sùn mi náà ṣàbá ìrẹ́ tún fi kún kúfúrú ẹ tún fi ẹ̀ṣẹ̀ kún kébìrì ẹ fẹ̀ṣẹ̀ kẹ́bọ. so ọlọ́run bá kó sànú wa sàwọn oníjàdàbí rèé wọ́n máa lu ẹran ẹlẹ́dẹ̀ wọ́n máa jẹ ẹran ẹlẹ́dẹ̀ bákan náà wọ́n tún máa ń fi ẹran ẹlẹ́dẹ̀ wọ́n fi ń ṣe àwọ̀rò wọ́n fi ń ṣe àwọ̀rò ẹran ẹlẹ́dẹ̀ wọ́n sọ fún yín àwọn jáde tó sọ fún yín pé wọ́n máa yẹ pé àwọn ọ̀rọ̀ lọ́fẹ́ ṣe ìwọ tí o tó ń tajà ọjà rẹ̀ ọ̀wá tà àbó ní sí ọwọ́ ọ̀fẹ́ káwọn èèyàn máa gbéṣẹ́ wá so ẹ̀rin ẹlẹ́dẹ̀ wà nù nǹkan tó sọ wọ́n pé kọ́ lọ rà wọ́n sì pèsè rẹ̀ pẹ̀lú gbogbo àwọn kẹsàn pèsè rẹ̀ wọ́n gbé sínú gbá wọ́n wà ní kó gbẹ́ ilẹ̀ láàrin ṣọ́ọ̀pù rẹ̀ àbí ẹnu ọ̀nà ṣọ́ọ̀pù rẹ̀ ibẹ̀ lórí mọ́ lóde wọn tí ẹ̀rin ẹlẹ́dẹ̀ bá ti ń jẹrà tí bá ti ń tèjì báyìí bẹ́ẹ̀ ni ìrù ọmọ ya wọ́n ṣọ́ọ̀pù rẹ̀ sí àní ibi tó burú fáwọn oníjàlàbí tó bàjẹ́ fún wọn dé wàláì wọ́n sì tún ń ṣe awọ́rò fún chọ́ọ̀chì wọ́n ń ṣe awọ́rò fáwọn pásítọ̀ nítorí kí èrò kí èrò wọ́lọ́ ọba kí èrò lè kún chọ́ọ̀chì nítorí tó fẹ́ jẹ oyin tó ń ṣe dán báwo yóò ṣe di kèfèrí idán kèfèrí ni ó tún wá ń fi idán rẹ fa àwọn èèyàn lọ sínú chọ́ọ̀tì ibi tí ó ti lọ sí tí wọ́n náà mọ̀ wípé wọ́n lọ pé nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́wọ́ bá rí pásítọ̀ àtàfà àwọn òṣìjọ máa rìn ọwà pásítọ̀ wa ń gba tẹ́lọ́ wà fà ẹ máa ń rí abẹ́ yìí wà láì ní máa ń rí o tẹ́fẹ́ wà láì gbogbo ẹ̀yìn erí ti ẹ máa ń rí àtọ̀ ọ̀rẹ́gbẹ́mi pàdé ẹ̀sì tọ̀rọ̀ ọlọ́run kan sànú wa pásítọ̀ àti àfà wọ́n jọ mọ̀ sọ̀rẹ́ torí pé pásítọ̀ mọ̀ yìí pé ẹgbẹ̀jì ni àwọn àfà ẹgbẹ̀jì ọwọ́ pé ogúnde làwọn àfà àwọn àfà gbóná gan iṣẹ́ idán ń bẹ ní ọwọ́ àwọn àfà pásítọ̀ ọmọ wa wá idán bí èrò ti máa pọ̀ ní ṣọ́ọ̀tì ẹ̀ tí ó máa rí àwọn èèyàn lù ní jìbìtì ní ṣọ́ọ̀tì yóò wá wá idán awọ́rò yóò wá wá sọ́dọ̀ àwọn àfà àwọn àfà ó ti bá dé nítorí kí ó lè bá máa rí èrò ní ṣọ́ọ̀tì ẹ̀ rí pé kúfúrú lórí kúfúrú rate to power two nìyẹn ká kúfúrú rate to power two eléyìí tó ṣe yẹn tó bá ṣe yẹn kúfùrù ni ìtò ń bá ṣe pé káwọn èèyàn máa wá sí church kúfùrù mi tó nìyẹn ó tún fi kúfùrù pèpè sí kúfùrù ó ń fi ìṣèkè ìfèrí pèpè sí ìṣèkè ìfèrí ẹlákùnrin jẹ́ ká ń bí ẹjá dẹ̀rọ náà bá nítorí èlò torí ló máa fún ẹ gbogbo àbá ló bí àbùkátà rẹ̀ ṣe tí ó fún ọyẹ ṣe náà lọ́nà tálìkì àmọ́ lóun fi tó tó tó ẹ ná tó tó ẹ bí àbùkátà rẹ tálìkì àmọ́ àbí tí ó fi parí ìtẹ̀mí ayé rẹ tó tó ẹ ó mọ̀ yóò wo tí ó fún ọ ò lè bí àbùkátà rẹ tí ó fún ọ tí ò lè bí àbùkátà rẹ ọ̀ ń ba yí ara rẹ àtàlìkì àmọ́ ara rẹ jẹ́ oníwò ń ṣe jálàbí tákùnjá kó omi gbogbo àwọn nǹkan wọ̀nyí torí tọ́lọ́run wa já kó ń bẹ́ẹ̀ alkiyama wa ní alkiyama ló ń bàjẹ́ yìí ayé àwọn èèyàn alkiyama àwọn èèyàn là ń bàjẹ́ yìí à ń bá tí wọ́n jẹ́ àti wọ́n bá tira wa jẹ́ nítorí níta fẹ́ jẹ níta fẹ́ jẹ torí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala níta jẹ tí ó tán nígbà yìí sìn ẹ wá ọ̀sẹ̀ jálàbí ọkọ́lé ọ̀ra mọ́tò ńlá fàkánà mádá ọwà díkẹ́ ni táwọn tí ò ṣe jálàbí ọkọ́lé ohun ara mọ́tò ni ó kẹ́ tó bá kọ́lé ọ̀hún tó ọ̀ra mọ́tò ọ̀hún náà nígbà tó bá padà yá náà tó bá padà wá kú ó wá ni ó sàpadà kú náà ní tí wọ́n náà mọ̀ nìyẹn gbogbo lé gbogbo mọ́tò tó ló rà náà rí wọ́n náà wo iye ọmọ ọdún tó iye ọmọ ọdún tó ti lò kóònù tó kù tó lò láyé torí tọlọ́hun ọ̀dà ọ̀dà ọ̀dà yọ iye ọmọ ọdún tó ti lò kóònù tó kù tó fi gbogbo tó kù gẹ́ tó fi gbádùn owó years kọjú orí rẹ tí ní èyí ngẹ́dà tó fi kára jẹ́ràn ọmọ torí ọlọ́run wa tó gbogbo tá fẹ́ para wa tí tá fẹ́ hara wa lè mọ̀ sí ìgbádùn àsìkò díẹ̀ náà nípa tí ó ti padà lọ bọ́lọ́run Allah subhanahu wa ta'ala ṣé ìbá yìí tó ká tó máa sọ yìí pé ọlọ́run ló mọ ìgbà tí ó mẹ́mí rẹ lọ so wàá dẹ̀ lọ padà máa jẹ ìyà gbére lọ́jọ́ gbére àkùyà mọ́ sí ẹ ká bẹ̀rù ọlọ́run bá ìka bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba lọ́sùn máa àtàrà sọ wípé ọlọ́run ọba ní fa iná orí tùm ọlọ́run ọba ní ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni o eléwà nù suratul An'am ayà 145 nínú suratul An'am so ibi náà ni a dúró sí lálẹ́ yìí torí pé tabati lè kúrò ń bí báyìí ń sìn àgbábò sáà báàbù ẹlẹ́ẹ̀kejì yẹn dẹ̀ ni yóò máa sọ fún wa nípa àwọn igbá àwọn igbá ìdájọ́ àwọn ìtànlò táà fi ń jẹun táà fi ń mu tí a fi ń ṣe ìmọ́tótó táà fi ń ṣe mara tambu nǹkan sí kí ni Islam sọ nípa al-aniya inshallah kerim tó bá di ọjọ́ mẹ́jọ kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́ sọ ìpàdé wa tayọ so a máa ṣàlàyé lórí ilé ìbáyìí so ìbáyìí náà so abẹ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́ba kí ó fún ẹnìkọ̀ọ̀kan wa alágbòóyẹ̀ Islam ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala kó yàwáyà ìfẹ́ nú ọlọ́wọ́ba kó ṣe ìtẹ̀mí ayé wa ní ìtẹ̀mí tí ó rọrùn ìjẹmú wa ọlọ́run bá lọ́sọ̀bá àtàlá kó fi ìṣẹ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlájọ́ kan sọ gbogbo ẹnikẹ́ni tí ó tóun náà ti mọ̀ pé ìṣejálàbí ojú ọ̀nà àánú ni ó fẹ́ filẹ̀ àmọ́ ń wá ọ̀nà àbáyọ tí ó fi máa jẹun tí ó fi máa mú lọ́nà halal ọlọ́run dákun má ṣàbà pèsè fún wọn o ọlọ́run dákun má ṣàbà pèsè fún wọn o torí pé ń bẹ́nu àwọn èèyàn míì ni ṣé kiri ẹ jẹ́ òdodo tí ò sí rọ́ ń bẹ̀ ni pé wàláì mo fi ọlọ́run ọba tó dá mi búra téèyàn bá bá jàlàbí débì kan èèyàn gan mọ̀ wípé wàláì àlìkìyàmò lè dá fún yàn ṣàgbé wàláì mo pè mo fi ọlọ́run ọba búra èèyàn kò ní dáyàn lójú kò ní kò ní rú yàn lójú pé tí n bá fi lè kú bí ṣe ń bá lọ yìí wàláì èèyàn wọ̀ iná tẹ́wá bá jàlàbí lójú ẹ̀ torí pé tẹ́rí tẹ́wá bá jàlàbí lójú ẹ̀ ẹ̀yin góòrí wípé ọmọ ètù ni ẹ ti bá èsù mulẹ̀ gan ẹ̀tì bá èṣù múlẹ̀ yóò ti yé yín pé ìlànà tọ́lọ́nkọ́ lélẹ̀ yìí ìlànà tèṣù sámúlẹ̀ wà ṣe pé irú ẹni bẹ́ẹ̀ yóò dá lójú pé ọmọ náà lòun ṣùgbọ́n ó lè máa tàwọn èèyàn ó lè máa tàwọn èèyàn tí ò ní fẹ́ tí ó máa legun orí níta tí ó máa legun orí kò ní fẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan bá òun ṣùgbọ́n láàrin wọn àtọ́lọ́n yóò mọ̀ pé ẹ̀ iṣẹ́ ọmọ náà sámúlẹ̀ òun ṣe ó kẹ́kí ni ká ti pé kí ni ká ti pé ẹni tó bá jálà bí débi wípé ń lo pàtì ọmọ èèyàn tí èyí ò rú lójú pé iṣẹ́ ọmọ lọ́rùn jẹ́ ń lo pàtì ọmọ èèyàn adẹ́nù pàwọn èèyàn ṣe ni oké táwọn èèyàn bá máa ṣe gbogbo àwọn èèyàn tí ń sọnù àwọn tí wọ́n ń sọnù tán jí gbé kí náà fi wọ́n ṣe tí wọ́n ń sun wọ́n jẹ wọ́n lọ́la máa nǹkan tó alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kúrò àwọn nǹkan yẹn rẹ̀ èyàn ní bá dójú ẹ̀ kí ẹmọ́ mọ̀ pé a ìlànà ìsù láàrin yìí eléyìí ṣe lànà tọ́lọ́n kò sí lànà àwọn ànẹ́bí ọlọ́run bá kan ìlànà ìsù sámúnì torí orí pé yóò dáyàn lójú pé yẹn ti kó lójú ọ̀nà tọ́lọ́run bàbá yìí pàtí ìyẹn bá di pé wọn àwọn èèyàn ọmọ èmi nìkan ni mo mọ̀ ẹ pé wọ́n bá ok wọ́n jẹ́ kí ni <laughs> ẹ̀ẹ́dẹ́bí kan sọ nínú àwọn oníjàlàbí ó ní à oníwájú léèrè pé ìpàdé àwọn àwọn òkú pé tí wọ́n wáyé lẹ́ẹ̀kan lọ́dún wá ní àà èyí ń rọrùn bísmìlá ìyàfúrù náà ni tó bá ti ta bísmìlá ìyàfúrù báyìí ẹsì ọ̀tún tó bá gbé báyìí tó bá fi lẹ gbẹ́sẹ̀ òsì báyìí wọnú dáìrà báyìí ọ bàrà rẹ láwùjọ wọn ni ní tó fi wá mà pó kú ni wọn ni pé gbogbo òfófó ní pín wọ́n ti dán rí ìpàdé òun sì ní ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ tí ń kọ́kọ́ gbọ́ báyìí mo wà ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ni mo wà lọ́jọ́ yẹn so nínú mọ́ṣálásí kan ní àsùnbà báyìí tẹ́mà tí gbogbo nǹkan pa lọ́lọ́lọ́lọ́ ibi máìkì tí ẹ̀ fi pè rónú mọ́ṣálásí ní gameplay rẹ̀ aláì wọ́n ní yé ọ̀rẹ́ wá ti bá débi ẹgbẹ́ awo ẹgbẹ́ luminati torí mi ò mọ ẹgbẹ́ tó jẹ́ sí pé ìpàdé rẹ̀ ẹ̀kan láàrin ọdún náà máa ń ṣe bísmìlá ìyàfúrù ló sì gbé wọlé tó bá ti lè gbẹ́tẹ̀ ò tó wọnú dá ìrábà ọ̀ bára rẹ̀ ń bẹ̀ ni àwọn èèyàn tó sì wá ń bẹ̀rẹ̀ gbogbo wọn aṣọ funfun ní pin wọ́n ti dán rí ni ẹ̀ẹ̀kan láàrin ọdún làwọn ti máa fi ń ṣe ṣébà ní sí ẹlẹ́kùn torí ọlọ́run bá nígbà tí èèyàn bá bá iṣẹ́ yára bí dé ibi e ẹlẹ́kùn kí ló tó kù tí fi jẹ́ pé ó ti wọ ẹgbẹ́ ó ti wọ ẹgbẹ́ àjẹ international ṣe pé ẹgbẹ́ àjẹ àgbáyé lọ́wọ́ ẹgbẹ́ múlẹ̀ àgbáyé lọ́wọ́ ẹ̀ eléyìí wá rí ó tún wá kéré nínú nǹkan tí àwọn ẹni yìí tí wọ́n ń ṣe ó kéré o ó kéré dáadáa nínú nǹkan táwọn ẹni yìí tí wọ́n ń ṣe irú àwọn irú ẹni náà ni wọ́n sọ wípé ìfà ń àbí ẹ̀kọ́ ni ifá ifá ń bẹnu fatia ṣe bá yìí gbogbo àwọn ilé yìí rèé ẹ jẹ́ ká jìnà sí wọn torípa àwọn ilé ìwọ̀n ba ayé àtàkìyàmọ̀ wa jẹ́ ni tí yóò bá ṣẹbọ kó ṣẹbọ sámú kọ́mọ̀ yìí pé òun ṣẹbọ ni òun ò ní kankan lálùkìyàmọ̀ ewu ní kíyàn máa ṣe ìsìláàmù kó tó máa ṣẹbọ pẹ̀lú ẹ̀ kálà ń ṣe mùsùlùmí kálà ń ṣe ìsìláàmù rí kó tún jẹ́ pé ìlànà àwọn ẹlẹ́bọ òkú lọ́wọ́ wa ẹ̀kùnjá ìgbà wọlé tí ìtẹ́ wíwò àwọn òtẹ́rẹ̀ ẹ̀dàkùn torí ọlọ́run ọba kí ló yàtọ̀ láàrin àwọn oníbílẹ̀ àtàwọn àfà níbi àwọn òtẹ́ tí bí nǹkan mẹ́rin méjì jọun òtẹ́ tó ń tàbí wá sí pàwọn àfáà náà wà ń da fáńkọ́ kí ń ṣeréfà kò ń ṣeréfà mọ́ máa fà tó yẹ pé gbogbo òdùfà mọ́kànkàlá lọ́mà honestly speaking ọmọ gbogbo òdùfà ọha àti ìgbà pẹ́yìn àhásọ́rọ́tì fatiha kí láti fẹ́ ṣe pẹ̀lú àwọn èèyàn láwùjọ yìí òun ló jẹ́ pé gbogbo oríṣiríṣi àwọn ìyá ìyá àwọn bàbá bàbá wọ́n sì ta ẹbọ mọ́ wọ́n sì ta ẹbọ ń kókó mọ́ èyí tí a sọ fún wọn táwọn ìyá yẹn táwọn ọmọ wọn tó bá lọ lé ọkọ wọn lọ yẹ̀wò sí ọ̀dà sí ìràwọ̀ wọn bára wọn mu ó ní a ti lọ béèrè a ti lọ wádìí ẹ́ táwọn tó wọ́n bá ṣiṣẹ́ kan wọ́n lọ yẹ̀wò sí kádàrà wárọ̀ mọ́ hmm? ṣe sọ́bápọ̀ wa mú wọ́n bá lọ rìn àjò wọ́n lọ yẹ̀wò sọ́nà ọ̀dá sọ́nà ọ̀dá gbogbo nǹkan tó bá ṣe pátá wọ́n lọ yẹ̀wò àní àwọn èèyàn bá débi pé wọ́n bá tè náwó wọ́n sì lọ rúbọ èṣù nítọrin wà láìrẹ́gbọ́n tó sọ fún yín wọ́n fẹ́ tè náwó wọ́n ni olóòrúbọ ah, èṣù èṣù ọ̀tá ọlọ́run èṣù mùsùlùmí ń rúbọ èṣù nítorí pé wọ́n fẹ́ ṣènáwó kíjà má tẹ̀lẹ̀ ó bá nínú jẹ́gàn tẹ́lákùnsórí ọlọ́run bá tẹ́tí àwọn adá ń gbìyànjú láti pèsè àkíyèsí fún làwọn fẹ́ pé a ti tẹ̀rì sínú àwọn àbàjẹ́ yìí pé bá ń sìn kú sórí àwọn nǹkan yìí Allah ẹ má jà kú sórí àwọn nǹkan yìí ìmọ̀ sọ wọ́n yẹn pé ọ̀dà ìwọ tó ń sóògùn àtẹ̀mí tẹ́mi ò sóògùn kí ni ìyàtọ̀ àwọn méjèèjì ṣé èmi ti kú ni wò tí ì kú ni <laughs> mo ti kú lò tí kú ni àbí àárẹ̀ lèmi ṣe tí wò ṣe ni àbẹ́bí ní ń pa mí ní ọ̀pá wọ́n ni àbí gbọ́sẹ̀ lèmi ṣe tí wò ṣe gbọ̀nsẹ̀ ni kí ló ń ṣe gan tí ì ṣe gan náà àbí kí ni ń ṣe mí tí ò ṣe wọ kò sí nǹkan kan bó ti wù kó sóògùn tó dákùn torí ọlọ́run lájọ́ tó ti ń sógun náà tó ti ń sógun náà ó di mọ́tò mélòó tó kó sójú ọ̀nà ilé mélòó ti kọ́ bùkátà rẹ mélòó náà bùkátà tí rẹ láti ọ̀nà kì í bí yá náà títí dò ní bùkátà yìí bí yá náà bí à ná kata tó rí mí náà ni omi náà ò ní tètè wọlé náà pàápàá bí ká má ro àwọn ọmọ gbogbo ẹ̀ tó ń tí kó ń sógun náà ó si já ń kò mi àwọn kìíní tí ó gbé ọ́ sọ́yẹ́ pé bó àtẹ́ bó náà bó rí náà lórí hùn ó náà bó rí náà nìyẹn dédé tọ́rọ́kọ́bọ̀ tó fi yẹ kó máa fi jẹun ò tún kó lọ sọ́dọ̀ àwọn eléyìí láwọn ológun wọ tí wọ́n náà lọ lọ́dọ̀ rẹ̀ ni tẹ́ bùkátà ti ẹ̀gẹ́ bíyá bùkátà ti ẹ̀gẹ́ bíyá bùkátà ti ẹ̀ náà bíyá lẹ́ni tí wọ́n lọ òun náà ìṣòro òun àti ìṣòro wọ́n jọ ń sùn òun gangan ni fún gbèsè ayé ara rẹ̀ gan ìṣòro lòun gan ó ti ń sùn pẹ̀lú ìṣòro ó ń jí pẹ̀lú ìṣòro gbogbo gbàdú lájá tán ara wa jẹ́ tẹ̀rẹ̀ jẹ́ ká gbìyànjú ká gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run Allah àwọn nǹkan tó ba wa jẹ́ ni ọlọ́run bá lọ́sùn àwọn tààrà là ń bẹ̀ kọ́ má ba ìsìn ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ gbogbo àwọn ìgbà tó máa ń ba ìsìláàmù jẹ́ ọlọ́run bá kó dáhùn kó yà wáyà ọlọ́run kó fi ìmọ̀ rẹ̀ kó fi mọ̀ wá kó sì ṣe nírọ̀rùn fún wa láti jìnà sí gbogbo àwọn ìgbà téèyàn ó ṣe tí ìsìláàmù yàn tí ó fi máa dáa tí so ọlọ́run bá kó dákun kí ó fi mọ̀ wá kó jẹ́ ká lè àṣẹ́rẹ̀ láàrín ìlànà tó sọ fèrè jù نعم. Naam. So wọ́n ní kí a kéde fún wa pé a nídi ìrànlọ́wọ́ bísẹ̀bílìlà. Nígbà tí fẹ́ fi ṣe, òun náà ni pé a fẹ́ fi fa iná, a fẹ́ ṣe iná sí ibi táwa yìí. So tó yẹ sí pé bá ti tan jẹnẹrétọ̀ yìí iná náà ó tàn so a ní mọ wà nínú òkùnkùn so dákun ọ̀rọ̀ bákan náà kí á kéde fún wa pé ìkànnà ọmọ ìyá wa tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ta ní ọ̀rẹ́ ọmọ so wọ́n pè wá fún àkíkọ̀ àpèjẹ ìkómọ ní ọjọ́ jumá eléyìí tí ó ń bọ̀ wájú ọjọ́ jumá ọ̀túnla ní ilé asúdẹ ní òkèlélè so lẹ́yìn tá a bá ti kírun sọ̀látù jùmọ̀ àtàn so wọ́n ní kí a wá bá wọn dúpẹ́ fọlọ́wọn bá Allah subhanahu wa ta'ala kí a wá bá wọn yayọ orí tọ́lọ́wọn bá Allah subhanahu wa ta'ala ti fáwọn so abẹ́lẹ́wọn bá Allah subhanahu wa ta'ala kó dàkún kí ó bá wa wú ọmọ náà ọlọ́run kó sí ọmọ náà ní ọmọ lálùbáríkà àwọn tí ó bá kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kí ó ti wọ́n lọ́rẹ̀ ara wọn ọlọ́run kó ṣe gbogbo wọn lọ́mọ olóríire kó ṣe wọ́n lónímímọ̀ àkọ́lọ́n ti sọ ọmọ náà ní ọmọ tí yóò lérò tí ó pọ̀ lẹ́yìn so àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́run bá bí àbùkátà wọn àwọn nǹkan tó fi tọ́jú ọmọ náà ọlọ́run dákun mọ́ṣà bá pèsè ẹ̀ fún wọn alájọ kan sọ́nà ọba Allah subhanahu wa ta'ala la àníláǹfààní ìbéèrè àlálẹ́ yìí ẹ má bínú pé ọjọ́ ti lọ inshallah kẹrin ẹ dákun ẹ jẹ́ kí a tọ́jú àwọn ìbéèrè wa di ọ̀sẹ̀ tí ń bọ̀ subhanaka alhamdulilayi ṣẹlẹ̀ láyé láyé láti ṣẹlẹ̀